الحمد لله الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú mùsùlùmí nínú ìgbésí ayé rẹ ní ojú ọ̀nà àti rí àlùjáná wọ̀ ó ń bùkátà láti máa kópa nínú àwọn asẹ́ àti ìṣe eléyìí tí máa mú kí ọkàn èèyàn kọjá wípé ó ń rìn súnmọ́ Allahu Rabbul Alamin ní gbogbo ìgbà nítorí pé ọkàn tẹ́lẹ̀ yẹn orin súnmọ́ Allah ó ń tẹ̀lé tiẹ̀ O ń jìnà sí tó ṣe O ó tó máa ń sábà ṣẹlẹ̀ ó náà ní pé kúkú lọ́kàn máa kú ọkàn tó wà láàyè ọkàn táburú òsè ó náà lọ́kàn tí máa gbé ní wà àlùjánnà báwo lọ́kàn ó ti ṣe jẹ́ pọ́ wà láàyè báwo lọ́kàn ó ti jẹ́ ọkàn tí ọkàn wá. pẹ̀lú ká nífẹ̀ẹ́ Allah ọlọ́run fẹ́ lẹ́dàá ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wa pé ká nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé òní ẹlẹ́dàá wa ọlọ́ba tó ní wa ọlọ́ba tó ń pèsè fún wa ọlọ́ba tó pa wa ọlọ́ba tó jí wa dìde ọlọ́ba tó pín wa sí méjì lọ́jọ́ àgbéǹda kíyámà. àwọn ẹnìkan àwọn èèyàn pọ́ọ̀tún kọ́lọ́njẹ́ àjọ kan ní wa àwọn ẹnìkan àwọn èèyàn pọ́ọ̀sì kọ́lọ́mọdé wa lọ́kàn nínú wa nínú ilé ayé bá bí ọ́ lè kíta lọ jù pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn mẹ́nu bá ní pé àwọn fẹ́ràn ara àwọn jù yàtọ̀ sórí ara rẹ̀ ló tún fẹ́ràn jù ọmọ pẹ̀lú bí rẹ̀. ntí ń bẹ láàrin wọn ní agbára púpọ̀ ọmọ ẹ̀ lè máa sọ yìí pé òun fẹ́ràn bàbá òun òun fẹ́ràn bàbá òun ju gbogbo èèyàn lọ omi ẹ̀wẹ̀ ó lè sọ pé òun fẹ́ràn màmá òun ju gbogbo èèyàn lọ tàbí nìkan wá àní rí tá a fi rí lódodo ntí òbí bàbá àti màmá tí wọ́n ṣe lórí ọmọ kéré nítorí pé àwọn ni wọ́n fi. ipa ti àwọn ló fi dé ilé ayé ṣáájú kọ́mọ tó mọ gbogbo ẹnikẹ́ni nílé ayé yìí ó ti kọ́kọ́ ṣáájú mọ ìyá rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ wípé ọmọ rí ìyá rẹ̀ ń rẹ́rìn ọmọ rí ìyá rẹ̀ ń gbogbo ní lẹ́lòmíì tó tún súnmọ́ ju ìyá rẹ̀ lọ tó tún dámà tó ju ìyá rẹ̀ ọmọ ọmọ fẹ́ràn ìyá rẹ̀ jọjọ ọmọ ó sì máa ń fẹ́ kọjá pé nǹkan kan ìyá òun àti ìyá òun ní gbogbo ìgbà bẹ́ẹ̀ náà làwọn bàbá bàbá nítorí pé àwọn náà iṣẹ́ tí ń ṣe lórí ọmọ kò kéré rárá wọn ò ní kọ́ wọ́n jà sọ́tún jà sósì lójú ọ̀nà àti wípé tí wọ́n tọrọ pé káwọn mú àwọn àwọn lè mú wa. sọ̀rọ̀ lọ́ tọmọdé wọn sọ fún fẹ́ràn òbí òun kò lè yẹ ẹnikẹ́ni lẹ́nu lórí dáadáadáadáa tí ń tọwọ́ àwọn òbí bọ́ sọ́dọ̀ rẹ̀ àti pé pápá gan àwọn òbí yẹn gan-an ní sábàbí bíbẹ̀rẹ̀ ńlẹ̀ ayé nígbà tí ẹni bá ń dágbà. tó náà dẹni tó lóbìnrin tí wọ́n bí léèrè ike ta lọ fẹ́ràn jù ó ṣe é ṣe ká gbọ́ kọkùnrin ọ̀sọ́ pé àwọn ló ń fẹ́ràn jù gómìnà náà ìyá sọ ń fẹ́ràn jù kò ni lẹ́nu nítorí pé ipò eléyìí tọkọ wà sóbìnrin púpọ̀ ipò pé rẹ̀ ni ẹnì kan ò tí wọ́n máa fi àlìjáná rẹ̀ àbí iná rẹ̀ tí wọ́n máa fi sàwẹ́wà. bẹ́ẹ̀ náà nìyàwó ntí ìyàwó ń ṣe fọ́kọ kò kéré kò kéré rárá ipò tí obìnrin náà tó ń mú lọ́wọ́ lọ́dọ̀ àwọn ọkọ wọn kò sí epo títí dànù kò sí fọwọ́ rọ́ dànù nítorí pé àwọn náà ní olùbádámọ̀ràn fáwọn ọkọ wọn àwọn náà ní ẹni tó ti rí pé. wọ́n máa tú àwọn ọkọ wọn nínú àwọn náà lẹni tó ṣe wípé látàrí àwọn ọ̀rọ̀ tọ́da tọ́da tọ́da tí bá ń jáde lẹ́nu wa ọ̀pọ̀ ẹ̀máyé ìbànújẹ́ ọ̀pọ̀ ẹ̀máyé àìrẹ́dọ̀fí lórí òróǹro lọ́nà àwọn àfàwọn obìnrin ti sábà kí àwọn àbànújẹ́ yẹn máa dùnú ọ̀pọ̀lọpọ̀ dààmú kọ́ máa lọ ẹlòmíì lè sọ pọ́gà òun lòún fẹ́ràn jù ẹlòmíì lè sọ pé ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí bàbá òun lòún fẹ́ràn jù ẹlòmíì lè sọ pé ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí ìyá òun lòún fẹ́ràn jù látàlẹ́ ìfẹ́ ẹnìkan ó ní nǹkan kan tó ti lọ sídìí kó lòún fẹ́ràn ẹni tó ń fẹ́ràn kéésì lásán èèyàn máa fẹ́ràn kankan kéésì lásán èèyàn máa fẹ́ràn ẹnìkan nínú àwọn èèyàn. torí ẹ ẹni pé àwùjọ tí wọn kò ṣòro láti dáná pápá ti wọn gbà tó jẹ pé owó owó òun náà ló ẹjú mọ́ ní kálukú ẹni ẹni tó ẹ̀rọ yóò akọ ìwé ìwé mẹ́ríkà yóò kọ síbi ó lè mami mami ló ṣe lẹ́yìn báyìí sọ pé yìí yìí èwo wá lè fẹ́ wò ó tí ò tó wò ó láti mú yín fẹ́ràn Allahu Rabbul Alamin. àwọn òbí jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ kọ́nà àbútọ́ mu àmà jẹ́yàn. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا tẹ́mi yẹn ti ronú gbà kan tó fi jẹ́ kankan gbogbo ìyọ̀wọ́ nígbà bá jẹ́ wọ́n ọdún méjì sáájú kó bí ọfin ọjẹ́. ọ̀jẹ́ nǹkan kò sí tọ́jú ọmọ ọlọ́wọ́ bá ló mú wa jíìyàn ọlọ́wọ́ ló mú wa máa bẹ lẹ́yìn ìgbà tó tó lẹ́dàá tó dá ọ yí àwòrán wa lọ́nà tó dára jù wọn náà wúra rẹ o bí wọn tún dínkì kó owó rẹ lásán kó owó bọ́lá wọn bá ti ṣe ṣẹ̀dá rẹ ọ yí láwòrán tó dáa púpọ̀ ó fi méjì ó fi sí ó ní kó ọ kò sẹ́lẹ̀ yìí bí ẹyọ kan nítorí kó lè bá ọmọ rí tó ń bá rí láàrin láàrin hàn dáadáa ọlọ́run ẹ̀dá wa tó wá sí ọ lẹ́ni tó ti pọ́ mímú òun fi mú rẹ mi omi àwọn atẹ́gùn tọ́jú atọ́dùn òfin ṣẹ̀ṣẹ̀ mi wàhálà ọ̀bọ nípa mímí ó tún sí ọlẹ́ni tó lé méjì òfin gbọ́rọ̀ etí kìíní kejì ń ran ọ nítorí kí n tó ń gbọ́ kó lè bá a máa gbọ́ yéké ọlọ́run ẹlẹ́dàá ara tó fún ọ lẹ́nu ó tún ti ẹnu yìí lọ́sọ̀ lórí síríìsì pẹ̀lú àwọn eyín tó dé eyín kí ẹnu rẹ kó gún ó tún fi ara sí òfin sọ̀rọ̀ òfin ṣe nǹkan púpọ̀ kò tún wá fi ẹnu yìí sí lásán ó tún fi ètè sí ó tún fi sí ọlọ́sọ̀ ní ọ̀sọ̀ tó ṣe é pé kò sí nǹkan kan kò sí nǹkan kan tó lè dá nǹkan kan bẹ́ẹ̀ yàtọ̀ sí Allahu Rabbul Alamin laqad khalaqnal insana fi ahsani taqwim ọlọ́run ẹlẹ́dàá wa ó ń pèsè fún wa kí lè mú wá sílẹ̀ ayé ńjọ́ tẹ̀ dé lẹ́yìn náà máa ní bẹ́ẹ̀ ní nǹkan ní tondo lẹ́yìn tẹ́ ń sùn tẹ́ ń jí ẹ̀ ń sùn ẹ̀ ń jí agbára yín kọ́ mímọ̀ ẹsẹ̀ yín kọ́ ọgbọ́n yín kọ́ ẹ wo bí tẹ́ dé lónìí ẹ wo bí tẹ́ dé lónìí. tára ń pa àwọn kan talaka là ń pè wọn tálákà àwọn kan tálákà tó tálákà débi pé kò ní kọ́bọ̀ kò fẹ́ẹ̀ sí oníkálukú náà ló ní wọn ọba ńtọ́lọ̀ wọn fún ẹ ẹ ń gbàtọ̀ wà láyé ẹ lè máa sọ pé gbèsè lè yín ká gbèsè ti fẹ́ ẹ má bẹ́ẹ̀ ṣe orí gbèsè yín san kò kò lọ́pọ̀lọpọ̀ àwọn nítorí pé nígbà tó bá kú yóò hàn pa ẹ lówó tàtọ̀ sí ìṣe kú pamọ́ tó ti pẹ́ nìkan lẹ́nu ma fi tẹ́ kú pamọ́ sí tọ́ba tó kùnà láti sọ fún ìyàwó àtọ́má látàrí wa àhùn tí ń dà yín láàmú pé mo kó pamọ́ sí báyìí àwọn owó orí eléyìí àwọn lè di owó tó jẹ́ pé yóò sọnù mọ́ kálukú lọ́wọ́ tí ò ní wúlò láéláé ẹ̀rí àtọ́tẹ̀ wọ̀ sọ́rùn owó ni bàtà gbogbo bẹ́ẹ̀dì tá à ń fi sùn ní àti rédíò tẹ́ ń àtàkùn tẹ́ fi àti gbogbo ni bá gbogbo ni tó fi san gbèsè àti pé ìlówó yun tó wà láyé ni torí tó bá ti kú gbogbo tó ní pátá ní ọ̀padà bọ́kọ̀ ọkọ̀ fún iye tí bá rí á fi san nínú gbèsè ó pèsè fún kálukú bó tilẹ̀ jẹ́ pé tẹnìkan lè ju tẹnìkan lọ àmọ́ tẹnìkan ló wá wà tó ti pọ́n náà ń sí kò fún ní kankan kò sí kọ́lá wèrè òun náà ní ntọ́lọ̀ wọn bá fún akramakumullah ọlọ́run ẹlẹ́dàá tó pèsè fún wa báyìí kí ló dé fẹ́ràn rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa pé wa púpọ̀ ó fún wa ọlọ́run wa púpọ̀ kò sí wa. lẹ́ni tí ọpọlọ rẹ̀ tí ò pé ọlọ́run wa púpọ̀ ó sì wá lẹ́ni tó máa ń tọ́ yàtọ̀ sí èsì ọ̀tọ̀ à ń gbèsè wa dáadáa à ń gbogbo ara wa dáadáa gbogbo tá a à gbogbo ẹni tó bá rí gan máa ẹni tí ń tó nǹkan yìí ní orin táwọn mi lọ́wọ́ ṣe fún wa ẹbí àwọn ọmọ Rabbul Alamin ló ṣe fún wa ẹ̀wọ̀n ẹni tó iṣẹ́ ìlú wo lè máa ṣe kọjá iṣẹ́ tó yẹ pé tọrọ kọ́bọ̀ tọrọ sísì tọrọ kọ́bọ̀ tọrọ sísì ni wọ́n ń kójọ bẹ́ẹ̀ tọrọ bá ti kọ̀kọ́ lẹ̀ kọ́ kọ́lé wàá rí kọ́kọ́ náà ni olùmọ̀ bó ṣe tẹ̀lé owó jọ tó fi ralẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí ní kọ́lé bí orí bí àwàdà ẹ̀yìn ọ̀padà dàkú kọ́ wọ́n bá sọ pé ìjọba ìlú wọn náà kan lé àwọn mọ̀lẹ́bí ọmọ abọ́ọ̀yọ̀ ẹ̀ka lé ẹ ti àwọn ìrẹ̀kùn sí wọn máa ní wọn náà ti kúrò lánàá rẹ talẹ̀ tó sórí yìí fún ọ Allah Rabbul Alamin tọ́ba jẹ́ táwọn èèyàn ní oníralẹ̀ tó fi kú nítorí ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ náà kò wù wọ́n kọ́ dáa fún ọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ kọ́ dáa fún ọ kó lè àtẹ́sùn tó mi ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ kó rí mi ọlọ́run bá ló ti gbogbo rẹ̀ yìí fún ọ. àlàáfíà tó ń gbé kánkọ́ ọlọ́run ẹlẹ́dàá ló fún ọ lálàáfíà òun ló sì ọ lẹ́ni tó ṣe pé wọn àmọ́ gbé ká wọn àmọ́ dì ká orí ńlá lọ́lọ́run ọba ṣe fún ọ yìí. ó fún ọlọ́mọ bí kò fi ọlẹ̀ kọ́ ọ sẹ́ni tó ṣe pé wà á lẹ ẹjọ́ yàgbà ọba àtọkùnrin ọba àtọmìnrin tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lọ́lọ́run ọba ṣe lágàn tó wọ́n sì nílẹ̀ ẹjọ́ kan tó fẹ́ gbọ́ lọ́wọ́ ọba lọ. ọlọ́run ọba ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ó fún ọlọ́mọ bí bó ń ṣe ń bí ọkùnrin ló ń bí obìnrin orí ńlá lọ lọ́wọ́ bá ṣe fún ọ yìí báyìí ìwọ wà lò ní fẹ́ràn ọlọ́wọ́ bá ṣe ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wa kò dán dára rẹ bí kò bá ti ṣe ọ tó ń wá àtìlẹ́yìn ó ń tì ọ lẹ́yìn ọ̀ ń wá ràn lọ́wọ́ ọ̀ ń ràn lọ́wọ́ ọlọ́wọ́ bá ọ̀sà dédé máa ṣe gbogbo eléyìí fún ọ ó ń ṣe fún ọ láti wo báwo ló ṣẹṣẹ ni tí ó dúpẹ́ àbọ̀ ìyá láì mórí torí خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا ọlọ́run ní gbogbo orí la ti ṣe fún yín ọ̀bọ̀nà mayín àṣeyín lẹ́ni tó ń gbọ́ àṣeyín lẹ́ni tó lè wí àtúnfi ọ̀nà mayín ẹ̀mọ́jú ọ̀nà tọ́tọ́ yàtọ̀ sí èsì ọ̀tọ̀ ẹ̀yin lọ́wọ́ kù sí lọ́wọ́ o ọba òun yẹn dúpẹ́ tó bá wù yẹn ṣàìmórí tó bá wù yẹn ṣẹ̀sìn tó bá yẹn máa tó bá yẹn ṣe islam tó bá yẹn ti kèfèrí ọlọ́run ẹlẹ́dàá kò sàdédé dàlùjẹ́nà ná àfi nítorí àwọn ẹni tí ó wọ̀ bẹ̀ ọlọ́run dákun sí wa lọ́mọ àlùjẹ́nà má sí wa lọ́mọ àná ǹjẹ́ ẹjẹ́ pé dandan iná ní ká fẹ́ràn kíláàsì agbọ́dọ̀ fẹ́ràn kọ́dà òun náà ní ká fẹ́ràn lọ torí ẹ̀ lásán máa ń ké gbogbo gbà wípé ẹ̀sìn Islam kò parí sórí ká ṣe sọ̀láàt ara ẹ̀sìn wa ní ká fẹ́ràn lọ dandan ni kéèyàn fẹ́ràn lọ ìfẹ́ táwọn á ní sọ́nà ó gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ tó ju ìfẹ́ tí a ní gbogbo nǹkan lọ á fẹ́ràn Ọlọ́run torí ara wa lọ á fẹ́ràn Ọlọ́run ju dúkìá wa lọ á fẹ́ràn Ọlọ́run ju àwọn òbí wa lọ á fẹ́ràn Ọlọ́run ju àwọn ọmọ wa lọ A fẹ́ràn Ọlọ́run ju gbogbo nǹkan lọ. nítorí pé Allahu Rabbul Alamin ká rẹ̀ ìjọsìn kọ́dà gan á tún fẹ́ràn ọlọ́run bá wa ju bá a ti ṣe fẹ́ràn anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ torí pé ìfẹ́ ta ní sọ́lọ̀ títẹ̀lé tá ń tẹ̀ láti ọlọ́run òun náà ló mú ni mà pé anabi ara ẹ̀sìn wa ni torí rẹ̀ ìfẹ́ ní sọ́lọ̀ ńlá Muhammad. sallallahu alayhi wa alihi wa sallam ẹ ò lè jẹ́ mùsùlùmí rárá tó o bá ti nífẹ̀ẹ́ sọ́lọ̀ gẹ́gẹ́ bó o ti lè jẹ́ mùsùlùmí rárá tó o bá nífẹ̀ẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìfẹ́ tó wà ní sọ́lọ̀ yìí ọgbọ́dọ̀ tayọ ìfẹ́ tó o ní sí gbogbo nǹkan nítorí pé tó o bá ti lè fẹ́ràn ọ̀nà dọ́gba pẹ̀lú ìfẹ́ tó o ní sí nǹkan míì èyí tó mùsùlùmí má ìfẹ́ tá a ní sọ́lọ̀ gbọ́dọ̀ ju ìfẹ́ tá a ní sí gbogbo nǹkan míì lọ torí ẹ̀ lọ́wọ́ bá ṣe ń pàkíyèsí wa nínú Suratul Baqara ní àyà karùn-ún ó lé ní ọgọ́jọ ọlọ́ni wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah ọlọ́ni bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe é pé wọ́n wá àwọn kan fi sí ẹgbẹ́ra fún ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. wọ́n mọ wá nífẹ̀ẹ́ àwọn tí wọ́n fi sorogún fọ́lọ̀ yẹn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe nífẹ̀ẹ́ sọ́lọ̀ eléyìí ló sọ wọ́n di kèfèrí kọ́ fẹ́ràn kankan gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ràn ọlọ́ kó nífẹ̀ẹ́ kankan irúfẹ́ tó ní sọ́lọ̀ ó ti di kèfèrí. ṣùgbọ́n àwọn olùgbà gbọdọdọ ashaddu hubban lillah àwọn jẹ́ni tí máa fẹ́ràn ọlọ́ ju gbogbo nǹkan lọ olùgbà bá tó fẹ́ràn ọlọ́ ju gbogbo nǹkan lọ ká tó jẹ́ mùsùlùmí bí ara lóore síbẹ̀ náà ni wọ́n náà sọ fẹ́ràn ọlọ́run ju gbogbo nǹkan lọ àbí ìfẹ́ nǹkan mi ń bẹ lẹ́mìí rẹ tó síwájú ìfẹ́ tó ní sọ́nà tó bá rí bẹ́ẹ̀ á jẹ́ pé inú ewu ńlá lọ wà ó ti kúrò nínú Islam ó ti gbà tó ọba tó fẹ́ràn ọlọ tayọ gbogbo nǹkan ìgbà náà ló tó jẹ́ mùsùlùmí. nínú ìgbà látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu anabi Muhammad sallallahu alayhi wa sallam oní mọ̀nkúnnàfíì. وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب وأن يحب المرأة لا يحبه إلا لله تعالى وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار متفق عليه النبي صلى الله عليه وآله وسلم ولا كما تقوى تيام باني èèyàn máa tara rẹ̀ rí adùn gbàgbọ́ òdodo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà ní nǹkan alákọ̀ọ́kọ́ ayẹkùn Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma kọjá pé Allah àti ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ló nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan mi lọ kò nífẹ̀ẹ́ sí Allah kò nífẹ̀ẹ́ sí anabi Muhammad sallallahu alayhi wa sallam táyọ̀ ọ̀fẹ́ tó ní sí gbogbo nǹkan mi ẹni bá lé léyìí ọ̀kan nínú tí máa jẹ́ kára dùn gbàgbọ́ òdodo nù nínú nǹkan mẹ́ta ẹlẹ́kejì an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah kọ́ fẹ́ràn ẹ̀ tó bá fẹ́ràn àmọ́ kọ́ ọmọ fẹ́ràn rẹ̀ nítorí nǹkan míì àfi nítorí Allah nǹkan ẹlẹ́kejì nù mọ́ fẹ́ràn rẹ̀ nítorí pé máa ràn lọ mọ́ fẹ́ràn rẹ̀ nítorí pé alájọsìn rẹ̀ ni mọ́ fẹ́ràn rẹ̀ nítorí pé ọba àjẹyìn kan àbí ìbátan rẹ̀ fẹ́ràn rẹ̀ nítorí Allah eléyìí ní nǹkan ẹlẹ́ẹ̀kejì nǹkan ẹlẹ́ẹ̀kẹta wà ní yakraha an ya'uda fil kufr kama yakrahu an yuqdhafa fin nar kí wọ́n máa kórìíra àti dìkẹ̀ fèlè lẹ́yìn tó ti lọ ó ti ọ àti dìkẹ̀ lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bó ń ti ṣe ń páyà kí wọ́n sọ ọ́ sínú ná tó bá di lọ́la tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ti pé síyàn lára èèyàn máa rí adùn gbàgbọ́ òdodo nínú ẹ̀mí rẹ èèyàn máa rí adùn gbàgbọ́ òdodo nínú ọkàn rẹ̀ tí ẹ bá tàfẹ́kù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀dájú pé nǹkan séèyàn kọ̀ wá sí ọ̀fíìsì tí wọ́n lè gbé èèyàn lọ tí wọ́n lè rí irú rẹ̀ tọ́jú kéèyàn jẹ́ pé èèyàn fẹ́ràn nǹkan mí ìjọ lọ tí ò sí alukurani nìkan àti ló lè kéèyàn pé nítorí ilé ayé nítorí àǹfààní ilé ayé ló ti fẹ́ràn rẹ̀ ọ̀fẹ́ràn rẹ nítorí Allah ọsibítù tó lè tọ́jú rẹ̀ wọ́n ní dálẹ̀ sáyé ìdọ́rùn kò sí tó lè tọ́jú rẹ̀ àfàlùkùránì àti sunna kí wọ́n máa bẹ̀rù àti di kèfèrí ní ìgbà tó lọ́n ti lọ́ tó ti ọ́ mùsùlùmí gẹ́gẹ́ bó ti ṣe ń bẹ̀rù kó bọ́ sínú kìyàmà kò sí tó lè ẹ̀ àrùn ńlá lélẹ̀ yẹn ẹni pọ̀pọ̀lọpọ̀ ìgbèrígbèrí ibi tó ti di kèfèrí ní ọmọ rẹ̀ ẹ̀fà àbẹ̀rẹ̀ máa bá gbogbo ògbà eléyìí tó túmọ̀ sí kọ̀kọ́ ń tọ́ba dáa kó o wọlé mẹ́rin sọ́dọ̀ ìdárayáfẹ́ ni ẹni tí àrùn burúkú yẹn bá ń bá jà kò sẹ́ni tó ìwòsàn o afalkurani àfi sunna anabi muhammed sallallahu alayhi wa sallam torí wà dídì iná ni sheikhul islam ibn nílé ayé ń bì tọ́wọ́ àbáwọn olùgbàgbọ́ òdodo ẹni tí ò bá ti rí wọ̀ láyé gbàgbé ẹ̀ ò lè wà lìjánà tàkìyà ìyẹn ni kété yẹn ọba ti nírú àwọn àǹfààní yìí ọ̀fẹ́ràn ọlọ́run àtàlẹ́bì ju gbogbo nǹkan lọ láyé ó sì jẹ́ tó ti pọ̀ fẹ́ràn ẹni tó ọba fẹ́ràn nítorí tọ́lọ̀ ọ̀hún máa bẹ̀rù àti kèfèrí lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti sọ mùsùlùmí gẹ́gẹ́ bó ń ṣe bẹ̀rù àti wọná tí nǹkan yóò wá sí pẹ̀lú ẹ ọ̀nà ọlọ́gbà wà lìjánà

nínú mímójútó gbogbo tó ṣe káyà jìnnà sí dandan dandan agbọ́dọ̀ jìnnà sí eléyìí ni wọ́n pè ní pé mo fẹ́ràn ọ lọ kéde kó kàn dárúkọ ọwọ́ ọwọ́ kó ti tọ́ra kó ti yàgbé ara ṣèfẹ́ ni wọ́n ń pè lẹ́yìn kéde fẹ́ ìwọ́dọ̀ wípé wọ́n ń ta pàṣẹ rẹ̀ wọ́n ń fagbọ́n rẹ̀ ya wọ́n á dákọ̀ rẹ̀ ó ti yàgbé ara wọ́n dákọ̀ rẹ̀ ó ti tọ́ ara kéde irúfẹ́ ni wọ́n kéde fẹ́ ni wọ́n ń pè lẹ́yìn nǹkan ń ṣíọ́

ẹlẹ́dàá wa ni ẹ̀fin nǹkan yìí lẹ̀ ẹni à ah, àwọn sàáfẹ́ ni kì í sà wá kíkọ́ náà fi táwa wá ń bá wí ẹ̀sìn lẹ fẹ́ràn ọlọ́run lọ fẹ́ràn ọdájú pọ̀ ọmọ tó ń sè akụkụ lọ fẹ́ràn bóyá òkè ìbàdàn lọ fẹ́ràn bóyá oṣù òṣogbo lọ fẹ́ràn àmọ́ dájú ọ̀wọ́ ń tó ń ipò tó wà kọ́lọ́ wà nítorí wọ́n ti ń ka àwọn àṣẹ ẹ̀sìn ọlẹ́sí ó ti tọ́jọ́ márùn ó ti tọ́jọ́ mẹ́fà ó ti púpọ̀ ẹ máa gbọ́ àwọn burúkú fáwọn ni fáwọn ni nítorí púpọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé ni àti àti ànábì àwọn torí pé tàbá torí àmì pé mo fẹ́ràn ọlọ́run olóà ní pé tí mo bá gbọ́ pọ́lọ̀ ń pa mí ẹsẹ̀ pẹ̀lú nǹkan kan kí n wà níwájúwájú níbi títẹ̀lé tí mo gbọ́ pọ́lọ̀ ní pa nǹkan báyìí sí kí èsì pátì lẹ́sẹ̀kẹsẹ̀ sọ àmì pé mo fẹ́ràn ọlọ́run ìfẹ́ràn ọlọ́run ọ̀dájú pé ó ń bẹ nínú ta àtàfẹ́kù rẹ̀ láwùjọ wa láàrin àwa mùsùlùmí ṣèdí ni tó fi jẹ́ pé ọlọ́run ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rọ bá mùsùlùmí kan tó ń tẹ̀ láti ọlọ́run tí ń jìnà ní kí á má ṣeun wọ́n máa pẹ́ à ẹlẹ́yìn ẹ̀sìn rẹ̀ ti lẹ́jọ́ ó ti gba àtẹ́mí mẹ́sì o ah, ṣé ìsìláàmù làwọn lè ní ìsìláàmù lè máa ṣe ń ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ tó o sí èèyàn fẹ́ràn lọ wọn wọn máa kẹ́nu wọn máa lọ rárá torí ẹni tó bá fẹ́ràn lọ yóò ọ̀sẹ̀rí kọ́kọ́ máa sọ fún bàbá rẹ̀ pé àdáàdì ah, mọ́ fẹ́ràn yín pọ̀ dáàdì ò sì pọ́ látẹ̀rí kọ́ tẹ̀lé dáàdì ọ̀pọ̀ látẹ̀rí kọ́ tẹ̀lé wọ́n sọ pé àṣẹ ti ń yẹn àwọn àṣẹ tẹ́lẹ̀ àṣẹ tó ti hewu lórí tí ò wúlò láyè sí ni tó o sì lọ fẹ́ràn àṣẹ wa bàbá rẹ̀ wà lọ fẹ́ràn láti wá pọ́ lọ́n tó dára. ètè láṣẹ ọmọ tuntun pa bàbá rẹ̀ gbogbo ìdáhùn àbáyé kò sí ewúlò sí mbẹ ewúlò sí mbẹ ètò ànábì máa pàtì owó lọ pàtì ńbẹ tẹbi ọ̀rọ̀ rẹ sẹbi tẹbi ìgbẹ tọba ti rà ẹni tí ń tẹ láti ẹwọ tí wọn ń jìnà sí ní sani á jìnà sí o ó ti sọ wọn lórúkọ ó fún wọn lórúkọ ní lóríṣiríṣi sódà àwọn èèyàn míì ló tún fi kọ́ ìlà ẹ̀sìn tí wọ́n ṣe àwọn èèyàn míì ló fi ní tẹ́sí yẹn nítorí pé kí ọ̀tá náà nìwọ ọ̀tá ànábì nìwọ àbí bò lọ́tà sí rí ó mobilize àwọn èèyàn pé ẹ mẹ́jọ àtẹ̀lé tọ́lọ́ọ̀nù ẹ má ta nàbì áá tọ́lọ̀ tí a lè báwọn tànàbì tí wàá yọ ẹ báwọn áá ẹjọ́ máa ṣe tó bá wù wájà rí so ìwà náà lọ ń kàmpéǹ fẹ́lẹ̀ yẹn tó bá ti sọ̀rọ̀ ọlọ́run ọdún ẹ mo kúkú fẹ́ràn ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run gan ti rí ọ̀tọ̀ ọlọ́run ti rí torí ìdè eléyìí báyìí tó bá yẹ kó a bá lọ fẹ́ràn ọlọ́run ìgbésí ayé owó ti dáa púpọ̀ jù lẹ́yìn tá a ti máa tún máa fi fẹ́ràn ọlọ́run ìgbésí ayé ayé ọ̀dà púpọ̀ jù tó bá fẹ́ràn ọlọ́run táǹtà láṣẹ táǹtì náà sì ń tó ṣe léèwọ̀ fún wa àkọ́kọ́ ìfọ òní tẹ́tì mo ti fẹ́ sọ pé mo fẹ́ràn ọlọ́run tí èmi sin lọ mo ti fẹ́ sọ pé mo fẹ́ràn ọlọ́run tí èmi gbàgbọ́ yẹ ẹ̀sìn tí mo sìn mo ti fẹ́ sọ pé mo fẹ́ràn ọlọ́run tí màá ta sẹ́yìn nídìí kì í sin ọlọ́run tí mo fẹ́ràn mo ti fẹ́ sọ pé mo fẹ́ràn ọlọ́run tí òbí wa jẹ́ ike basubasu iná ẹ̀sìn mi ọ̀padà já sí kò lè ṣeé ṣe tó yẹ ẹ́ rí i pé ẹ̀sìn rẹ̀ ọ̀gá dáa púpọ̀ tó bá yẹ pa fẹ́ràn àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó jẹ́ pé egbé ó ti lè gbé èrè ó ti lè gbè kó tó di pé wọ́n jẹ́ pé àti sílọ̀ ẹ̀rí pé àsìkò ni wọ́n máa wá àwọn náà máa bẹ nínú ẹni tó wà ń sáfúsáfú wájú ẹ̀rí pé tó bá pa ọ̀fẹ́ àwọn lọ àwọn mọ́sálásí wa ní ọjọ́ ọdún àyè yóò ti kú ti pẹ́ yóò ti kú dé títì nítorí pé oníkálukú ò ní fẹ́ kẹ́nìkan síwájú òun níbi tá a ti fẹ́ sórí rẹ̀ síbẹ̀ náà làá máa sáré sí bọ́ọ̀lù tá a bá lọ wò sẹ́mi àti bẹ́ẹ̀ náà là máa sáré tá a bá fẹ́ wo bọ́ọ̀lù kìí ṣe báyìí ṣe sẹ́sìn kọ́tíkọ́ yìí oníkálukọ́ lọ jókòó sí di apàtì ọ̀ràn ẹ sọ pé màá bá fẹ́ fọn fèrè àkọ́kọ́ òun fẹ́ kó sojú òun àmọ́ kàtó bá fẹ́ ṣe Allahu Akbar àkọ́kọ́ mẹ́sàlásì kò burúkọ́ sẹ́yìn o tá a fẹ́ràn ọlọ́run náà nù tó bá tó a fẹ́ràn ọlọ́run wọ́n títẹ̀ láti ọlọ́ títẹ̀ láti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ ètò káràkátà wa ọba dá púpọ̀ ẹnìkan ọba ti sí nínú wa tó wọ́n mú lẹ́rú nítorí pé a ti mọ̀ yìí pé gbogbo bó tilẹ̀ wù ká kójọ tó kọjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ sísìn táwa sí lọ torí ẹ̀ mi gbọ́dọ̀ ti torí owó kí wọ́n jàǹbá ọmọlàkejì mi gbọ́dọ̀ torí owó kí n máa kọ dínà lọ síwájú ọmọlàkejì gbọ́dọ̀ ti torí owó kí máa wá burú fọmọlà kejì nítorí wípé èmi ti mà wípé mọ̀ ń tẹ̀lé tọ́lọ̀ mọ̀ ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam nínú gbogbo nǹkan tọ́lá fẹ́ràn náà àbátí ráwọn nìkan tó ọmọ lọ kọjá pamọ́ tó fi máa retí ìgbà tí ọ̀wọ̀n tó bá fà fẹ́ràn náà á tẹ̀lé àṣẹ rẹ̀ torí sọ pé ẹnìkan ní máa kọjá pamọ́ kọ́ máa fi sùn gbà tí ọ̀bà wá àfàwọn aláṣẹ tòtọ́ bá fà fẹ́ràn náà ẹ̀kẹ́ ntí ọ̀dà á dìnnà sí i ìwà kan fẹ́ràn lọ owó èlé gan owó kó kalẹ̀ kò ní rẹ́ni gbà má kò ní rẹ́ni gbà má wọ́n á di tọrọ fákálí báyìí tó ti di ti ń bá gbogbo oníkàlùkù jà báyìí oníkàlùkù owó èlé ni lọ́tù owó èlé ni lọ́tù tó bá ti mọ̀ pé ẹni tí ń jẹ àtẹni tí ó fún wọn àtẹni tó bá wọn kọ́ọ̀lẹ̀ àtàwọn ń tọ́sẹ̀ lẹ́yìn ẹ̀ ọlọ́run ọbọ̀ làánà wọn làánà báwo èmi ìfẹ́ làánà màá jìnà sí tó bá ṣe mọ fẹ́ràn ọlọ ojú kòkòrò ìwà wọ̀bì àwọn bíríkì kí ìyàn jẹ alágbèéta kí ìyàn ọmọ tẹ dáadáa fọmọlá kejì àti jàmbá gbogbo ọba kásẹ̀ kúrò nínú káràkátà wa ọba kásẹ̀ kúrò nínú káràkátà wa tó bá jẹ́ pé a fẹ́ràn ọlọ lódodo tí ìfẹ́ràn ọlọ tó bá ń bẹ pẹ̀lú wa ètò òṣèlú wa kọba dáa púpọ̀ àkọ́kọ́ àní yẹn nìkan kan sípò àfi níbàámu pẹ̀lú pọ́ùn náà tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé tà Nábì Muhammad sallallahu alayhi wa sallam torí ẹni ọba máa tẹ̀lé tọ́lọ̀ ẹni ọba máa tẹ̀lé tà Nábì sallallahu alayhi wa sallam kò sí bó ṣe lè dépò tí ò ní jàǹbá kò sí bó lè dépò tí ò ní jalè kò sí bó lè dépò tí ò ní yàgbé wiri ọ̀tọ̀ ẹnu ọ̀tọ̀ ní ti ọ̀sẹ̀ nítorí pé ẹni tí ò bá mọ lọ wọn kì í bẹ̀rù rẹ̀ ẹni tí ò bá fẹ́ràn lọ kò ní kọ̀ láti takò àṣẹ nítorí pé ẹni tó bá fẹ́ràn lọ oní ọmọ tẹ̀ láṣẹ rẹ̀ oní ọmọ jìnnà sí ti ọ̀fọ̀ nítorí ẹ̀yàn wà á rò lórí bẹ́ẹ̀ nígbà tẹ́ ti sọ pé fẹ́ràn lọ bàtà ti sọ pé fẹ́ràn anábì sallallahu alaihi wa sallam ẹni kò sí tọ́kẹ́sì nínú gbogbo ntẹ́mi bá ṣe ayé ẹ̀ ń ṣe ayé ẹ̀ wá jẹ gbogbo ẹ̀ máa ń di báṣubàṣu kí wọ́n á dé kí ló dé dáhà máa sọ báwọn ti máa ń sẹ́sì pé dáhà ti wa ẹ má gbàgbé wa ẹ má fi wá lẹ̀ ẹ má ta àdúrà àdúrà fúta ni àdúrà tí ó tún gbà tẹ́tù fi máa takotọ́ lọ nítorí pé èyí ti sọ pé èyàn ò fẹ́ràn lọ nítorí pé ẹni tó bá jẹ́ ẹni tí ń fẹ́ràn lọ kò sí tàbí ṣùgbọ́n táwùjọ bá jẹ́ àwùjọ tó ń fẹ́ràn lọ ẹnì kan ò lè jó lórí wọn àfẹ́ntò náà fẹ́ràn lọ tẹni tó wá jẹ́ ẹni tí ń fẹ́ràn lọ bá jó lórí wọn ìṣèjọba yóò jọba ìjàmbá ò ní sí àbòsí ò ní sí ẹnìkan ò ní máa mú nǹkan ní nǹkan má tiẹ̀ ẹnìkan ò ní jẹ́ lórí kọ́ má làánú ẹnìkan ò ní jẹ́ lórí kọ́ má jẹ́ ẹni tó ṣe pé ó ní àánú tó ga lórí àwọn ẹni tó bá ń so lórí lórí nítorí inú ẹni tó bá ń tẹ̀lé tó bá fẹ́ràn ọlọ́ yóò máa ké tá bẹ́ẹ̀ ní ẹ̀sìn fẹ́ kọ́ làwọn bó ṣe mí tí n bá sànú àwọn èèyàn tí ń bẹ lábẹ́ mi bóun mo ti fẹ́ kọ́ làwọn ṣe mí náà tó bá di jọ́ gbẹ̀ndàlùkìyàmù tọ́ káwá nífẹ̀ẹ́ tọkàntọkàn àgbọ̀dọ̀ gbólùfẹ́ tọkàntọkàn yẹn lọ fẹ́ lómi yàtọ̀ sí Allah Rabbul Alamin. ìfẹ́ tọkàntọkàn iná ni ìfẹ́ tó túmọ̀ sí ìjọsìn ìfẹ́ tó túmọ̀ sí ìjọsìn àgbọ̀dọ̀ gbé lọ fẹ́ lómi àyàfọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa téèyàn bá ti ní ìtẹríbọ pọ́ọ́ fẹ́ni tó ní fún ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá rẹ̀ àgbéga ọ̀pọ̀ ọkẹni tó ní fún Ọlọ́run Ẹlẹ́dàá rẹ̀ a máa tẹríba fọ́lọ́run ó sì máa ga tí bá nífẹ̀ẹ́ àwùjọ tá ń gbé náà tún dára ẹ̀rí kó a máa ara wa lọ́wọ́ a máa tún ara wa lẹ́yìn a nífẹ̀ẹ́ nítorí pé gbogbo wa á sì ra wa lóṣooṣù ọwọ́ láti ràn lọ́wọ́ nítorí pé fẹta ní sọlọ yóò bì kátẹ lase re tọjá yìí pé Ọlọ́run wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ máa ràn ara yín lọ́wọ́ lórí àti ṣe dáadáa ẹ máa ràn ara yín lọ́wọ́ lórí àti bẹ̀rù Ọlọ́run torí ẹ eléyìí túmọ̀ sí pé sábà fi lè fi Ọlọ́run ọba lódodo ìfẹ́ a ní sọlọ lódodo yìí báyìí yọ ràn wá lọ́wọ́ pípọ̀. gbogbo ètò ìgbésí ayé wọn dà púpọ̀ tẹ́lá ti rí tí nǹkan kan mẹ́hẹ́ tí nǹkan kan léde nù ìgbésí ayé wa ẹ má fi sùn nǹkan púpọ̀ yàtọ̀ sí pé sí àwa náà fúnra wa tá a fẹ́ràn lọ tó bá yẹ fẹ́ràn lọ gbogbo ń ta ni òsè dédé ń kọ̀ bá ti rí bẹ́ẹ̀ tá a sì máa tún máa fi fẹ́ràn lọ bó náà ní ká tẹ̀ láṣẹ rẹ̀ òun náà ní ká dínà sí ní tọ́ba ní ká má sí torí ẹ̀ inú ti jẹ́ pé ìfẹ́ tá à ní sọ́nà àgbọ̀dọ̀ fi ṣe déédéé pẹ̀lú ìfẹ́ tá à ní sáwọn òbí wa o àgbọ̀dọ̀ fi ṣe déédéé pẹ̀lú ìfẹ́ tá à ní sáwọn ọmọ wa o àgbọ̀dọ̀ fi ṣe déédéé pẹ̀lú ìfẹ́ eléyìí tá à ní sí àwọn ọmọ ìyá wa àbáwọn ìyàwó wa àbáwọn àbátan wa àbí ìfẹ́ tá à tẹ̀ ní sí dúkìá tá à ń kó jọ rárá àgbọ̀dọ̀ fi wọn wéra wọn ìfẹ́ tá à ní sọ́nà a gbọ́dọ̀ fi ṣe déédéé pẹ̀lú bẹ́tà ní sí bísínẹ́sì wa tá à ń ṣe káàfẹ́ ká pòfò nílẹ̀ a gbọ́dọ̀ fi wọ́n ṣe déédéé ìfẹ́ tá à ń sọ lọ kò gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú bẹ́tà ní sáwọn ilé tá à ń kọ́jọ àwọn pàǹtí búlọ́ọ̀kù tá à ń kọ́ kò gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú ìfẹ́tàní sọ́lọ̀ ìfẹ́tàní sọ́lọ̀ kò gbọ́dọ̀ jẹ́ wípé àwọn agbésípò àwọn kò tí ọ̀já mọ̀ kankan yìí rárára ìfẹ́tàní sọ́lọ̀ gbọ́dọ̀ ọgbọ́dọ̀ ga ju gbogbo ẹ̀ lọ. torí ẹ torí pé aburú ńlá ẹ ń bẹ fún gbogbo àwọn ẹni tí wọ́n bá fi ìfẹ́ táwọn ní sọ́lọ̀ tí wọ́n fi ṣe déédéé pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sí gbogbo nta àkàsílẹ̀ yìí ọlọ́run ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú alukur'an بقل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها حب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين إن سورة التوبة آية يعني لأني أكبر الله لا دعوة وني كان النبي صلى الله عليه وسلم كفي يوا ike tó bá yẹ pé àwọn bàbá yín àwọn ọmọ yín àwọn ọmọ ìyá yín àwọn ìyàwó àtàwọn ọkọ yín àwọn mọ̀lẹ́bí yín àtàwọn dúkìá tẹ̀ ń kó jọ tí káràkátà tẹ́ ẹ̀fẹ́ kó fọ ọba yín bẹ̀ àtàwọn alẹ́tẹ̀ ẹ̀kọ́ tó lẹ́ẹ̀ bá yọnu sí tó bá gbọ́ àwọn bá fẹ́ràn jù àwọn bá fẹ́ràn jù ọlọ́run lọ àwọn lẹ́ẹ̀ jù anabi Muhammad sallallahu alayhi wa sallam lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́ẹ̀ fẹ́ràn jù kẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run lọ fatawọ́rọ̀ bọ́ọ̀sù ajẹ́kọ̀ ẹ̀ máa retí o ẹ̀ retí hàtà tí allahu bi amrẹ tọ́lọ́wọ́n bó fi mú àṣẹ rẹ̀ dé títí tí ọlọ́run bó fi mú àṣẹ rẹ̀ dé wá báyìí wallahu la yahdi al-qawma al-fasiqin ọlọ́run bá kì í fọ́nà ma àwọn tó bá jẹ́ pòkè. wọ́n máa yá mi nínú ẹ̀sìn islam kí è sára ipò wà nínú kálífì ọlọ́run tí ipò wájúwájú lọ́ọ́ wà ní tó mójútó àbí ipò ẹ̀yìn lẹ́yìn lọ́ọ́ wà gbéra kúrò níbẹ̀ torí pé ẹni tí ò ọ̀nà wo lọ́fẹ́ gbà láti sórí rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sèmi pẹ̀lú rẹ lọ́kan nínú àwọn ẹni tí ó nífẹ̀ẹ́ rẹ̀ kó wá jẹ́ kí èmi pẹ̀lú rẹ kan nínú àwọn tó ti pé ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ yóò ṣokùnfà dáadáa fún ọ láyé àti lọ́la أقول قولي هذا وأستغفر الله العظيم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبد الله ورسوله ارسله الله بالهدى ودين الحق صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله قال الله تعالى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 illa wa anzala ma'ahu dawa ọlọ́wọ́n bá kọ̀ sọ àárẹ̀ kankalẹ̀ àfi kó tún sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n bẹ nínú àwọn èèyàn tó yẹ pé ìwòsàn àárẹ̀ wọ́n lè mà ó sì ń bẹ nínú wa àwọn ẹjọ́ pé wọ́n àmọ̀ àjàkálẹ̀ àrùn kan ó ń jà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé ó náà ni wọ́n pè ní coronavirus àbí covid nineteen fáírọ́ọ̀sì yìí báyìí ó bẹ̀rẹ̀ láti ilẹ̀ China gẹ́gẹ́ bí ìròyìn tó wá bá wa ó sì gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹrú ọlọ́run ọba bẹ́ẹ̀. kò yẹ máa jà títí di sin yìí báyìí gbogbo ìyànjú tí àwọn orílẹ̀-èdè tí àrùn yìí ti dé gbogbo ìyànjú tí wọ́n ń gbà ọlọ́run ẹlẹ́dàá àwọn òtí pé kó sèso nítorí pé kò tí ì sí ẹ̀dọ́ wo pàtó lò sírò àrùn yìí báyìí àrùn burúkú ni. bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ àìsàn ọ̀fìnkìn eléyìí tó ṣe pé ẹni tó bá mú wọ́n máa kíyèsí pé ń wúkọ́ ó sì ń sín ara rẹ̀ ń gbóná burúkú wọ́n ń ṣe bí ibà bí ibà ṣùgbọ́n àrùn yìí ọlọ́kadà ra pé kọ́ máa tètè ràn ìrìn rẹ̀ títí máa ràn. ó ní ìsìgbà lórí pé kéèyàn wà nítòsí ẹni tó bá mú pàápàá tó ń gbà tí máa ń wúkọ́ àbí ìgbà tó bá sín àbí kí ọwọ́ wa kọ́kan ọwọ́ pẹ̀lú tiẹ̀ lẹ́yìn ìgbà tó ń ti fi ọwọ́ yùn tó ti fi nukun àbí tó ara rẹ̀ tó eléyìí wọ́n ti sábà bí kọ́ràn àti pé pápá tí nǹkan kan tí ọgọrin èèyàn máa fọwọ́ kàn ní àyè ibi tẹ́ni tó ti mú bá wà ó léwu bí ilẹ̀kùn eléyìí tó gba ike káwọn èèyàn máa fọwọ́ tì lẹkùn tó gba pé káwọn èèyàn máa fọwọ́ tì yí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti kan yẹn máa náà ni pé àwọn náà kò tiwọn tí ẹ ti wá kan ru lẹ̀kùn wọn náà kó tiẹ̀ ó súnmọ́ kéyìí tó wà lọ́wọ́ kó kú tó o bá ti mọ́wọ́ lọ sójú ṣùgbọ́n tó o bá ti mọ́wọ́ lọ sójú ọ̀nà àti pé ilé ayé ó di gbèsè ó ti lè kan àti kú olúwa ò ní báwo wá téèyàn á máa lu ọwọ́ rẹ̀ tí ò ní fi kan ojú àrùn yìí burú pípọ̀ ó sì léwu gan-an torí ẹ̀ ló jẹ́ pé tó bá ti di pọ́ wọ àwùjọ kan lọ́dà púpọ̀ pé kéèyàn máa fọwọ́ ní mẹ́sàn-án ní gbogbo gbà torí mà tó bá ti mọ́ ọ lọ́wọ́ fi máa ma bó ti ṣe ń fọ̀ nínú àwọn kan tó wúlò láti máa fi fọwọ́ nítorí àti sọ́ra fún àrùn burúkú yìí tàtọ̀ sọ́sẹ̀ náà ní kéèyàn máa lo bíi dìtọ́ọ̀lù tó bá kà á wò lára dìtọ́ọ̀lù láti àdán tí máa ń ṣe látọ̀dọ́ tó ti pẹ́ wọ́n kọ́ sí lára pinnu tí máa sóògùn ó náà

ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní má ni wọ́n yòrò ní ìgbàdàn ò bá sọ̀kalẹ̀ ó sì ṣe ṣe bóyá pọ́nà fẹ́ fi àtẹ̀ jẹ wá ni nínú kọjá kọ̀tọ́ tà ń ṣe tọ́ ó sì lè má jẹ gbogbo aná ọ̀nà dáràn àwọn kan nínú wa ní ń dáràn ṣùgbọ́n tó lọ bàbá tí ó bá lọ lẹ́kọ̀ọ́ náà lọ jọ́gbìn lọ́lọ́wọ́ ayàkálukú sọ́tọ̀ọ̀tọ̀ wàyí o káwọn èèyàn kápọ̀ ládùá kíkọ́ ẹlẹ́dàá akọ́láwà nínú àwọn àdúrà tá a sì máa ṣe eléyìí tó pàtàkì púpọ̀ ní àsìkò orí àwọn àdánwò wọ̀nyí ó náà ni àdúrà tá a ti kọ́ wa tẹ́lẹ̀ náà pé ká máa ṣe lójoojúmọ́. nígbà tí o ti sírò àwọn àmì wòyí láti gbọ́dọ̀ pati nígbà kankan nínú rẹ̀ ní bisimilahi lẹri láyọ gbọrọ màásìmìhì ṣẹyìn fìlà ọ̀dẹ wọlé ẹsẹ sẹmẹ wọhú sẹmí ọlàlì anabi ní ká máa wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ní ìgbà tí ilẹ̀ bá mọ́ ká tún wí lẹ́ẹ̀mẹ́ta ní ìgbà tí ilẹ̀ sùn ọlọ́run máa fi sọ̀yàn yóò máa fi làyàn nínú gbogbo aburú àti ewu bákan náà ká gbìyànjú láti jẹ́ wípé gbogbo ibi tó bá fún táwọn èèyàn bá ti pọ̀ àmọ́ sí ń bẹ̀ nítorí kó súnmọ́ káàrùn burúkú tètè ràn ń bẹ̀ tí ò bá ti sátẹ́gùn ká máa wà ń bẹ̀ nínú àwọn nǹkan wọn náà ní pé tí àjàkálẹ̀ àrùn bá ń ṣẹlẹ̀ ń bì kan ẹ má lọ ọbẹ̀ ẹ má lọ ọbẹ̀ ẹ dúró síbi tẹ́ ẹ wà tọ́ba sì wà níbi táyìn wà ẹ gbọ́dọ̀ jáde fún bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ jáde lọ síbòmíì torí ẹ̀ ló ṣe jẹ́ pé lẹ́nu lọ́lọ́ta wà ní àlè tọ́ka sílùú kan pàtó pé bẹ́ẹ̀ lọ́wọ́ àkótínbì kan ó ti di ó ti di tọ́wọ́ fẹ́ kárí ó ti kárí ayé kò sílùú náà China ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ́ẹ̀ ó lọ sí Japan ó ti bẹ́ẹ̀ ó lọ sí South Korea ó ti bẹ́ẹ̀ ó lọ sí Italy láti Italy gbogbo Europe àti Italy gan lọ́gbà dé Nàìjíríà ọlọ́run ṣàánú wa. akramakumullah ó ti ní Amẹ́ríkà ọlọ́run ọmọ èèyàn tó ti Egypt Algeria gbogbo bẹ́ẹ̀ ló ti wà náà tó bọ́ báyìí àwọn àjọba gbogbo àwọn tí mójútó àlàáfíà lé ayé gẹ́gẹ́ bí ìròyìn ti ń gbé kò sí kan nu àti ọmọ abẹnú àti ìjọba tiwa ń bì pé ọwọ́ ẹ̀rọ ẹ̀rẹ́ wọn máa fi mú gbogbo àwọn ìka nǹkan kún sáájú kó tó di pé nìkan gbé wá bí iná ló ti ń pariwo rẹ̀ tẹ́tẹ́tẹ́ fún gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ẹ má fi ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè yín tayò ẹgbẹ̀jú gbogbo ẹnu olóró gbogbo ẹnu bọ́dà tí wọ́n ń pariwo orílẹ̀-èdè yín ẹ kí àmójútó tó péye ó àwọn náà ń bẹ́ẹ̀ máa ti ń janú nàìjíríà bíi pé náà gbogbo palẹ̀mọ́tò yẹ sin irọ́ burúkú àṣírí wa tù kí ló tó sùn láti tù. a'udhu billahi minash shaitani rajim. bẹ́ẹ̀ni ẹ̀yin náà mọ̀ pé tó máa ń sọ pé orílẹ̀-èdè orílẹ̀-èdè nàìjíríà yọ wọ́ọ̀sì bàjẹ́ alámòtító kankan corruption corruption everywhere corruption because ẹni tí ó ti nǹkan náà corruption náà ni. alámòtútó eléyìí fi wọn kó gbogbo àwọn burúkú wálé àjẹsẹ ńjọrọ wálé ìjọ kejì àjẹsẹ nígbà tí nǹkan tó ṣe tán lọ síbítù làṣírí ń tú. bàálù tó wọ̀ wálé tó wọ̀ wá nàìjíríà ńkọ́ ẹ wá dúró èèyàn tó wà ń bẹ̀. bàálù kuma ẹgbẹ́ nìkan ló jókòó pé ó ti wúkọ́ àbáàdì kan sẹ́yìn rọra ń gbẹ́nu ó ti rọ ata ẹlòmíì lórí pé òyìnbó ni sáà màkà ẹlòmíì kí wọ́n kúkú gọ̀ bàjẹ́ pé òyìnbó ni màlẹ́kà hánu àti how are you from which country are you where are you going to o ti lọ́wọ́ àbá ti fara kásá tiẹ̀ wọ́n wá ń wá èèyàn bíi one hundred and thirty something ka tí wọ́n jọ wọ bàálù ọlọ́dà kò mẹ́ta bọ́ dàrán wọkọ̀ ẹni tó lọ hú jáde ní Ògùn state ẹni tó lọ jáde gbogbo ọ̀pọ̀lá pé kálukú fi tẹlifóònù nàmbà alẹ́ ńgbà tẹ́ bá ra tíkẹ́ẹ̀tì. torí ẹ̀ jama kí tábà wọ kọngaraji àwọn nǹkan mi táwọn di wọ́n pàtàkì fa. ẹ̀rí tábà fẹ wọ kàn gáràjì wọ́n ní sáì kẹ́ kó kọ́ni sínú manifest èrò ti náà yín ara ìjà pè. ní ṣé ń tá àwọn bá ti wọ́n á wá wàá kú wàá ń pa rẹ nítorí kọ́kúkọ ni wọ́n náà kọ́ kalẹ̀ tí wọ́n ti tí wọ́n máa sórí bàálù ọ̀dà bíi mọ́tò ọkọ̀ náà ni sí pé tọ́lẹ̀ tọ́lẹ̀ wọ tọ́lẹ̀ tọ́ba kú wọ́n sọ wọn náà lẹ̀ bí wọ́n ti wá lọ wá gbogbo ẹ dákun ṣé ká ti kọ́kọ́ ṣe ń tọ́ yẹ níbẹ̀rẹ̀ kọ́ ló pé wa ni àbí ká ti sọ ọ́rá lẹ̀ kí nǹkan wá bàjẹ́ ká wá máa declare state of emergency ká wá kó gbogbo ẹ̀ jáde irọ́ lásán. wọ́n á bẹ̀rẹ̀ sí ni lọ sa àwọn èèyàn yẹn jọ láwọn ìlú kọ̀ọ̀kan. ṣé àwọn ẹgbẹ́ èèyàn táwọn náà tún ti bá lò? àwọn èèyàn tó ti bá ti bá jókòó àwọn ẹlòmíì tó wọ bàálù pé ó ti lọ sí mẹdúgùrì ó ti padà ẹlòmíì báyọ̀ ti lọ sí gbòǹgólà ó ti padà ẹlòmíì ti lọ sábà ẹlòmíì tó sọ́nìkà ẹlòmíì náà tó ti rápálá tó wọ́n ní wọ́n ti bọ́dà gbogbo ẹ̀ òpè kéèyàn má jáde kọ́dà bọ́ fẹ́ rìn jáde ẹlòmíì ti dé Republic of Guinea tó lóun fẹ́ lọ kí àwọn èèyàn bẹ́ẹ̀ báyọ̀ lọ ti fọ́n kábàjẹ́ àǹbùkátà kíjọba ọ tají ẹ̀mí ẹ̀mí ìsẹsẹ yẹn máa fi ṣeré àrùn igbá àníwọ̀n tí mò ń gun rẹ̀ téèyàn bá sọ olùgbàdì rẹ̀ tẹ̀ bàrù torí pé ìgbà tó tẹ̀ wá fẹ́ ṣe lọ́tẹ̀ yìí ẹ̀rí pé Ebola virus ìgbà tó lọ́wọ́ bá ní kọ́ yọjú Áfíríkà ló ti yọjú bí àwọn adr Congo Liberia Sierra Leone Guinea Conakry ó tún dé Nàìjíríà sọ́dọ̀ pé gbogbo gba àwọn òyìnbó ń bú wa ní báwọn ọ̀bùn àwọn Áfíríkà wọ́n tọ́jú ara wọn ẹ̀yin wá jẹ́ ẹ̀yin technological developed country àbẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ ẹ bá wọ́n oògùn coronavirus amẹ́ríkà gan gbàtọ́ lórí wọn jánu àwọn àti sẹ́kẹ̀lẹ̀ àwọn ọmọ ogún kìló ní tani ni ẹ̀mí wà ní wúlò amẹ́ríkà tó ń kú tíẹ́tíẹ́ a ah, ọlọ́run lágbára púpọ̀ torí ẹ̀ kò sóògùn ọ̀hún wa ni o gbogbo ẹ tuntun ka fọwọ́ tuntun ka dìímú ẹ kọ́wọ́ bá mú wa ni torí tó ti mú ẹ kò sóògùn gbogbo etí táyà sara rẹ jẹ òun kọ́ sípítù kan gbàgbà dìrín láàrin ijọ́ mẹ́wàá ni wọ́n á ní kíni alóògùn tibẹ̀ yìí ni ẹ mú wa torí ẹ ẹ jẹ́ ká kíyè sára o ètò gbogbogbò aláàmà bá wọn ni asalaamu aleykum <laughs> aleykum salaam torí kọ́mọ́ bá jẹ́ pé ẹnìkan gbé jọmbo fún ọ ẹ pé àwọn China náà dìvẹ́lọ́pù bí báwọn kàn ní ìsìn tọ́wọ́ ti pàdé ara wọn kálukú ti fìbọ̀wọ́ sọ́wọ́ wọn àwọn fẹsẹ̀ gbára wọn ẹsẹ̀ ọ̀tún àtẹ̀sẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì àtẹ̀sẹ̀ òsì ìbáwọ ìsẹsẹ jáde ní ìsinmi nítorí àti ṣọ́ra fún àrùn burúkú yìí. bákan náà gbogbo abẹ́sáko nàìjà ìlú òyìnbó lówó wà ẹ àwọn ìlú òkèèrè máa lọ ní ẹ sì nà fún kọ́ máa lọ. ẹ rí i pé kálukú ti sàgbéjẹ mọ́wọ́ báyìí wá ti ń jọ wá lójú adúpẹ́ fọlọ́. so àwọn ìjọba ọ̀dọ̀ wọ̀nyí iṣẹ́ ńlá ń bẹ lórí ìjọba. So, wọ́n yẹn ṣèjọba nítorí kọ́ lè máa fa tàìrí nìkan wájú rẹ̀ kọ́ máa kọ́ gbádà rọ́wọ̀ kọ́ tara rẹ̀ jẹ́ kọ́ máa kọ́ àwọn awúlígáàsì kan síwájú àti lẹ́yìn ìtumọ̀ àjọba ni pé wọ́n ti ọ̀rọ̀ sórí. ìtumọ̀ àjọba nu torí jẹ́jẹ́jẹ́ rẹ̀ ni wọ́n náà bá wà nílé rẹ̀ ṣébí ọ̀la sọ pé kí gbogbo èèyàn wọ́n fi ọsọ lórí ìwọ́ lè ọlọ́run ó sàn ju kọ́ dẹ̀ kọ́ rọ̀ kí nǹkan máa bàjẹ́ lọ. torí ẹ̀ tíjọba bá le ìbàjẹ́ aburú àìdá kìí sábà ṣẹlẹ̀ àmọ́ tíjọba bá ti tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ gbogbo àwọn ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí wọ́n ti yà gbé wọ́n ń pa àyà wọ́n ń dáná wọ́n ń sèkú ẹ̀wọ́n ẹgbẹ́ ìta nàìjíríà tó o tó kọ́ ọmọ náà tó bá tó ọkọ̀ ńkọ́. kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ ṣàánú wa abẹ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dà kún kọ́ba wa dá ọwọ́ àjàkálẹ̀ àrùn burúkú yìí kọ́ba wa dá dúró ọlọ́run ẹlẹ́dàá wa wọn náà lọ ràn ẹnìkan ò lè kákó yàtọ̀ sí wọn lọ́n ọlọ́run dàkún bá wa kákó ọlọ́run àwọn ẹni tó ti bá tó ti lùgbàdì àrùn yìí báyìí tí wọn ò tí kú ọlọ́run dàkún bá wò wọn sàn èèyàn ni ò tí mọ ogun rẹ̀ àmọ́ pé ogun rẹ̀ ń bẹ wọ ọlọ́run ọba mà ìwọ ọlọ́run dàkún tètè fi má àwọn èèyàn náà jẹ́ káwọn èèyàn tètè mọ ogun rẹ̀ ọlọ́run àmọ́ pẹ́sẹ̀ wa pọ̀ àìdá wa pọ̀ aburú wa pọ̀ àìdá wa à tó bá tó lọ sẹ́ẹ̀ fi bí wà wọ́n lẹ́yìn nìkan ní sẹ́kù nù wa ọlọ́run dàkún ṣàánú wa ọlọ́run dàkún ṣàánú wa ọlọ́run dàkún ṣàánú wa àwọn ìjọ ti kú látàrí àrùn yìí tó mùsùlùmí ọlọ́run dàkún bá gbọ́ wọn ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run bá gẹ́ wọn ọlọ́run dàkún bá sin wọn lọ́mọ ọlọ́run bá wa dá dúró níbi tó dé ọlọ́run dákun bá wa dá dúró níbi tó dé bá wa ká kó tó wà ọlọ́run bá wa ká kó níbi tó wà ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run gbà wa là wa káwọn arántí nínú ìjọsìn tọ́lọ̀ fi pa wá láti pé máa ṣe tó bẹ nínú sábà tọ́lọ̀ máa fi gbàdúrà ẹrú rẹ̀ ọlọ́run ní ká máa ṣe àsọ̀látù fọ́gà wa anábì tiwa anábì Muhammad صلى الله عليه وآله وسلم ikpe ọlọ́run ẹlẹ́dàá wa tó ga مليك على rẹ̀ مليك وانا náà ń ṣe àsọ̀láàtù فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي عن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا ودلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله